قال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون اللهم بارك سنة آية من سورة البقرة أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون نآية متاي من سورة البقرة ọlọ́run bá àdígá sọ fún ẹgbẹ́ wà lá náblùwà nẹ́kù dandagbọn bọ́rọ̀ ìṣẹ́wánú ìdí larabawa ọlọ́run bá àdíkẹ́ ọlákan pámọ́ àrílámù tọ́kìd ọ̀núnú musadaya pí dandagbọn àmọ̀dán ìwò pẹ̀lú gbà àdánwò tí ma ń bọ́mọ èèyàn lórílẹ̀ ayé àdínkù owó àdínkù dúkìá àdínkù orí oko kódà a mọ̀ dán ìwò pẹ̀lú pa ma pàdánù ẹ̀mí a mọ̀ pàdánù àlàáfíà ọlọ́run bá lè kíra ní pé ń tá sọ yìí gbogbo èèyàn ní ọmọ bẹ̀lẹ̀ lábẹ́ àdánwò yìí bọ́bá ṣírí àsọ̀bìrì àwọn tí ó là tá a bá dánwò wò nílé ayé ń bí àwọn tí wọ́n bá ṣe sùúrù ni àwọn wo làwọn tó bá ṣe sùúrù àwọn tó yẹ pé ńgbà tádánwò ìdí tán wọ́n rántí pé iná lèláì wà iná ilé ìrọ̀jù ò ìbádọ́rọ̀ náà bá lè láti wá nípìlẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ní lápadà sí ẹ̀kún bẹnu ayà iná lèláì gbogbo tàwa wálé ayé tó fi jẹ́ pé ọ̀ràn èèyàn ní kọ́lọ̀ọ̀bà níkẹ́lá fún wọn lówó kí ṣe pà lẹ́tọ̀ kan àbá bàbàrà débì kan àbá lọ́lá kan tó tóbi tó wá jẹ́ pé tó ọ̀ràn èèyàn ní kọ́lọ̀ọ̀bà níkẹ́lá fún wọn lọ́mọ kí ṣe pà tóbi àbá ní nǹkan kan tá ọlọ́run bá jẹ́ sọ iná lílà àtòwò yí àtẹ̀yìn àtọmọ́ta fún yí àti dúkìá yí gbogbo ọlọ́run bá lè kẹ́lá lónìí ẹni tó dàgbà jù láàrin wa ká ní pé 100 years 200 years 300 years since that wà yí ẹni yóò jẹ́ nkankan halata alal insani hinu miyadda lam yakun shay'an mazkura àsìkò kan wà fún gbogbo ọmọ èdè ènìyàn tó yẹ pé kò jẹ́ nkankan lam yakun shay'an mazkura so bá ti rí tó pé tó nígbà yẹn àsí bẹ́ẹ̀ náà la padà sígbà tá ní sí mọ́ koran kìí tọ́yàn jẹ islam kìí tọ́yàn jẹ ẹni tó bá fẹ́ tán rẹ̀ jẹ́ òun ló kù kò síbi tó lọ́wọ́ bá àdíjá sọ pé tó tó bá ti gbàgbọ́ pẹ̀lú òdò lọ́wọ́ bá àdíjá ló dá mi òun ló sì yẹ ká gbogbo pípẹ́ fúru wa ọlọ́wọ́ bá àdíjá lọ́yẹ fi sùn ọlọ́ọ̀bá alékẹ́ ọlá bó ti bàbàrà tó ní pẹ̀lú ókọ ẹ̀ àtàwọn òròyìn ẹ̀ ó sì yẹ ká tẹ̀lé muhammad sallallahu alaihi wasallam kò síbì kan tọ́lọ́ọ̀bá alékẹ́ sọ pé tó bá ti gbà báyìí àwa ní dẹ̀rù mọ́ kò síbì kan tó sọ pé tó bá ti gbà báyìí ilé ayé wà ní gbẹ̀rẹ̀ mú kẹ ogun tó bá fẹ́ ní ó tẹ̀ am hasibtum ah, am hasibtum ṣẹ́rù ní an takul janna pẹ́wàl janna wà lámà yà tí kùn mẹ́tàlù lẹ́dínà halawo min kọbìlìkù masafun lè bá sá wọ́dọ̀rọ̀ wà zulzilu ọlọ́wọ́ bá rí gẹ́ gbéṣẹ̀rù ké tẹ́bá sọ pé a nígbàgbọ́ ànídọ́ ìwò mọ́ni tó yẹ́ pé àwọn tó ṣíwájú yí àwọn àdánwò ìkan wọn masafun lè bá sáà wọ́n dọ̀rọ̀ àdánwò àmìwò ìnira bá wọn wà zúrìzìlù àmì wọn wò zẹ́zẹ̀lá ní èdè lábáwá kílẹ̀ rí mọ́yàn lẹ́sẹ̀ earthquake ní lábáwá pè ní zẹ́zẹ̀lá ni wà zúrìzìlù hátà yẹ̀kú lọ́rọ̀ sórí wàlẹ́dínà àmànú máàhù mátà nasọ̀rọ̀pọ̀ tó fi jẹ́ pé kódà ànábí ọlọ́run tó wà gbọ́nà pé àránṣẹ́ ọlọ́run ọba àlíkẹ́ ọláìwádà alá ẹ̀nà nasọ̀rọ̀láhì kọ̀yí eléyìí afẹ́ ma jẹ́ tó gba tó gbalẹ̀ nílé àdúláwọ̀ kódà fi ṣe àdúláwọ̀ nìkan a máa ó wà lára tó yẹ pé ìmọ̀ jẹ́ kéèyàn ṣe kíni kéèyàn sọ ẹ̀sìn mọ̀ lára ta máa ń gbọ́ fáwọn èèyàn tó bá níṣòro àbáwọn èèyàn tó bá ní problem tó bá wá báyàn ní pé tó mú níṣòro báyìí ẹlòmí òun wáṣẹ́ ẹlòmí òun wọ́mọ ẹlòmí òun ṣàìsàn ẹlòmí ẹnìkan kú fún gbogbo àwọn ṣòro yìí wọ́n wá lọ báyàn pé ẹjọ́ mo níṣòro báyìí ó lè já àfá ó lè jẹ Pastor, pé tó mo níṣòro báyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà in táwọn èèyàn sọ fún wọn ní pé àjẹ́ kan ló wà ń díẹ̀ ayé kan ló wà ń bẹ̀ ní àkọ́kọ́ àwọn èèyàn máa rí pé gbogbo tó bá ti bá wọn èèyàn kan ló wà ń díẹ̀ àdìsọ́kàn yìí ọkọ̀ takò islam nípìnlẹ̀ torípé lóòdó ọmọ èèyàn a máa ṣe sábàbí aburú ṣùgbọ́n náà ọba lékè ọ́nà òní musabbibul asba àwọn bá wa máa ń kọ́ wa nígbà táwọn lékè wọ́n nígbà allahu zu kọ́darin wọn náà su zu sábàbin wọn láǹtara kọ́daran ilá wẹ̀láhù sábàbun ọmọ èèyàn lè ṣe sábàbí lóòótọ́ ṣùgbọ́n pìlẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ sẹ́dá àtọ́rọ́ta ní àtọ́lọ́wọ́n bá lékè ọlá so wọ́n kọ́ ní ẹsẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ tí ó dáa àjẹkọ ló wà ń bẹ̀ àwọn àfa máa sọ eléyìí àwọn pásọ̀nà máa sọ eléyìí wọ́n á wá sọ àwọn èèyàn dọ̀tá ara wọn fíìmá lámjúnzìrò lọ́hùn bí ìsúntọ́nà ẹ̀rú bá sọ pé yẹ́ ẹ̀ ló ń ṣe ó wọ́n á dé gbà pé tó yẹ́ òun ló ń ṣe òun àmúyà ẹ̀ lájẹ̀ ẹ̀rú bá ní torí pé jà ti wà lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láàrin orogun ọgbẹ́ àtọ́ ìmìnà sọ bẹ́ẹ̀ ẹlùmí tó bá dọ́dọ̀ wọn fún níṣòro kan àfọwọ́gbà lára wọ́n yẹn jáde tó bá fọ́ ẹyin wọ́n rí nínú ń bẹ̀ ẹlú lára wọ́n yọ ọ̀gà jáde pé ń táyé fi sílẹ̀ gbogbo rọ́yìn làwọn èèyàn máa gbé sọ́kàn ẹlùmí psychiatric patient ni tó pé gbogbo tó ń ṣe ó gbà pé tó àwọn kan ń tẹ̀lé òun káàkiri ni kó lè fẹ́ dọ̀ lóòrùn gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí òkè ayé kan wà ní òun lálá kan òun ní nǹkan òun ní nǹkan wọ́n dẹ̀ sọ àwọn èèyàn dé wìlì kọ́lọ̀ bàlùkẹ́ ṣàlùwà ṣùgbọ́n a ma ṣàlàyé fáwọn èèyàn náà ni tàbí sọ́kàn ibá kúrò mẹ́ àwọn èèyàn ní ma sánlẹ́lẹ́ káàkiri kí wọ́n ma wá ṣòro tí ò sí tí ṣòro bá san tó bá ṣẹlẹ̀ sẹ́ni ó lè jẹ́ pé tó àfọwọ́fà ẹni ni ẹni tó ní aids nísìn tó wá nípa ayé ló ń ṣe òun tó dẹ̀ pé tó ìwọ́ ló ń ṣe ṣì náà yìí òun gbé gbogbo òun gbé dúdú ìyẹn àfọwọ́fà ni in tó kù ní tí wọ́n bá ní antiretroviral tó bá lè fún ẹ kó sì túbá sọ́dọ̀ náà bà ní kíọ́lá ẹ tó mu sìgá tó wá rí pé òun pọ ẹ̀jẹ̀ tó ń bí ah, ẹ̀jẹ̀ ni tí wọ́n máa ń parọ́ tó parọ́ fún rẹ̀ náà eléyìí ẹ tó ń ta ọ̀bá jẹ̀bú tó tó ń òun ò bá kò náà in tí ó ṣe pé yóò dá nǹkan ẹ dúró yóò sì túbá sọ́dọ̀ lọ́wọ́n bá àdíkẹ́ ọlá a sì jẹ́ nígbà mí kọ́lọ́wọ́n bá àdíkẹ́ fẹ́ dán wa o torí pé kò tí ẹ̀ tí ètò tẹ̀ ṣẹlẹ̀ sí wa tí kọ́lọ́wọ́n bá àdíkẹ́ ọlá gbé wá ládánwò fún wa èyí náà gílá ṣe a mọ̀ tọrọ àforíjì kọ́lọ́wọ́n bá bá jọ mi kúrútù stẹ́fìrú rọ̀bákùnmí náà kí á náà gàfà ní tẹ́ mọ̀ tọrọ ní yursilu samaa aleikum midirara wàyùmdínukún fi àmúwálì wọn bà nínà wàyàjá alẹ́kùn jannatin wàyàjá alẹ́kùn manhara ẹ̀yìn ẹ̀ṣà àti túbá sọ́rọ̀ lọ́wọ́ bá ní kí ọlá yóò láyín gbogbo tẹ́ fẹ́ nínú owó nínú dúkìá kódà òjò tí ń rọ̀ láti sánmọ̀ ọlọ́wọ́ bá ní kí tí nǹkan bá ṣẹlẹ̀ sóṣìṣẹ́ lámọ́sọ̀lọ́sọ́lám ìtí máa sọ ní pé bilal pẹ̀rún káàkírun torí pé tó wá ti wà lórí irun yìí gbogbo àdánwò yìí wọ́n gbàgbé ẹ̀ alẹ́dínà ìlà àsọ̀bọ́tò mùsíbà tó ń kọ́lù ìnàlélàhì wa ìnàlé ìrọ̀jùn ọ̀pọ̀lọpọ̀ ọlé làwọn èèyàn wọ́n ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni wọ́n ti sọ̀rọ̀ aláwọn ọ̀rẹ́ tó jẹ́ medical ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ tó bá gbọ́n ètè discover ẹ̀ wọ́n máa rí kíọ̀ surgery ló máa gbà ẹni yìí ẹni tó ní cancer ó lè jẹ́ professor níbi tí wọ́n sọ àwọn èèyàn yìí ó lè jẹ́ professor pẹ́gbọ́n mọ̀wé ni ọ̀jọ̀gbọ́n ni torí pé ọ̀tọ̀ ni kéèyàn mọ̀wé ọ̀tọ̀ ni làákàyè wọ́n sọ pé àrọ ayé ló ń ṣe àwọn afẹ́ hospital lẹ̀ alọ́mọgbà omi lọ́dọ̀ tv joshua láwọn táwọn èèyàn ní ilé yìí ọkùnrin kan tó wá sí nàìjíríà ń gba ẹ̀bólà ọdọ́ tí bíjọ ṣàlú fẹ́ lọ pé tó máa ti débẹ̀ tó máa fún olómi ẹ̀bólà rẹ̀ nípa wọn so kò dẹ́ ṣe pé torí pọ́tẹ́ tí bíjọ ṣà tó jẹ́ christian báwọn mùsùlùmí náà ṣe ń ṣe nìyẹn pé nǹkan ṣe yẹn sáà gba alọ́sọ́sítò ọfà ni ẹgbọ̀rọ̀ bá bẹ́rẹ̀ sí nǹkan yìí ó lè má jẹ́ ẹgbẹ́ tó ó lè má kọjá tí wọ́n fún yọ sí òun náà jẹ́ àwòdì ohun ìlọsọ́síbítù rárá tí nǹkan ya fi wá di tó kọjá agbára ìkọ́nà àwọn ọ̀rẹ́ mi jẹ́ dókítọ̀ ó ní wọ́n gbé obìnrin ẹwà sí ọ̀síbítù ohun ọ̀dọ̀ wọ́n fẹ́ ṣe sọ́jú pé ọmọ yìí ẹ̀ lè rí bí o bọ́mọ̀ ìṣe ṣe lélẹ̀ yìí ọkọ̀ ẹgbẹ́ rárá òun ọsítù ló wà tó wọ́n yọ ọmọ òkú wọ́n gbé jáde ọgbẹ̀ fún wọn gbẹ̀rẹ̀ náà ṣọ́wárí pé ẹkún wọn àrẹ́sì dọ́kítọ̀ ẹkún wọn àrẹ́sì pásítọ̀ so lóòótọ́ yẹ ìyẹn dá wà lálẹ́sọ̀ ọlọ́run bọ́ tòun náà gọ̀ agbọ̀nà ń pè é náà so táwọn èèyàn bá fẹ́ múlẹ̀ náà wọnú islam pé tó ọfà ni tó àwòṣẹ́ sí ni àwọn àìsàn ara tó yẹ pé tó àwọn nǹkan yìí wọ́n ní bá tí àwọn bá tiẹ̀ fẹ́ lọ wọlé o fẹ́ lu àgbo o fẹ́ lu àgbo kò tákó ráwọn náà kí ni tó wà ń di abẹ́rẹ́ tó jẹ́ pé tó tí nǹkan bá ṣéyàn àkọ́kọ́ tó máa sọ ní pé má gba abẹ́rẹ́ sí kọ́lọ̀ madagascar nù wa ẹ̀sìn oníkè ọgọ́ o in ti islam pa wá láṣẹ ó ní pé má ọlọ́ọ̀bà àdíkà ní kánọ́bì sọ fún wa ó ní má anzalallahu da'an illa wa anzalama udawa kò sí àìsàn kan tí ó ṣe ni tí ó níwòsàn nínú ẹgbàá ọ̀rọ̀ kan ní pé alimahu man alim wò jẹ́hílà man jẹ́hílà

Eh, ọ̀tọ̀ ní kúpà tó mi kí n ṣe lè ní bọ̀ torí àwọn òṣèlẹ̀ kan rẹ́ kí mẹ́lẹ̀ wa àwọn nǹkan yẹn tẹ̀tẹ̀lẹ́ ọ̀tọ̀ tẹ̀lẹ́ ara wọn lára tí wọ́n fi ń sọ̀yàn ọ̀nù wọ́n ní kí yàn lára lójú oorun tó bá rí ìgbín kò tó bá jẹyán àti ewédú wàhálà tó bá rí egún problem ẹlòmí àpọ̀dé nígbà ah, mo jẹ mo jẹ iyán àti ìgbín lójú oorun ìwọ́n tó jẹyán àti ìgbín pọ̀ tó rọ ọ̀dáràn mọ́ràn o jẹ́ yóò o dáràn o jẹ yán bẹ́ẹ̀ ṣe pé fi rẹ̀yìn nísìnyí ó wà níbi tí tẹ́lómi lè sọ ẹ̀sìn ìkọ́nà wà fáwà ṣe jáfà Mahmud adam ní ilẹ̀ haúsá kọlọmbà àkẹ́bà fọ̀rúnkẹ́ ó máa ń sọ yí pé àfá burúkú ó burú ju olè lọ A ní kí a ní torí pé gbogbo tó lè fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ ó wá pọ̀ ju olè ó gba nígbà ṣùgbọ́n àfà burúkú lẹ́yìn ìgbà tó bá gba owó ìmánì tó ní tí ó láì lálùkì àmọ́ yóò gbà lọ́wọ́ ẹ̀ ọdún pé tó àlá tó láyẹ ó jẹyàn ó jẹ ìgbín àwọn ayé ni ó kú ẹ̀ọ̀dọ́ méjì ẹ̀rọ̀gbà kí máa ṣe gbà bọ́dà yẹn wá bá mi pé à pé wọ́n sọ fún mi pé kó máa gbà wí pé ọ̀rọ̀ àwẹ̀ kọ́ ni pé wọ́n máa gbà wẹ̀ lásán ọ̀sán máa pẹ́ dànù ni ọ̀rọ̀ ọjà wá gidi lélẹ̀ <laughs> yóò ṣoògùn wọ́n sọ mùsùlùmí pé àfa sọ mùsùlùmí pé nǹkan tó ṣe ni pé ó lọ lóru ó lọ gbé ó lọ gbé ẹbọ sórí tàmẹ́ta ẹni wọ́n tún pé kíni kò sí tó ẹbọ wà ní wàá fẹ́ ju kíyàn gbẹ́bọ yẹn kò dọ̀yàn islam iná lílá ìwà nílẹ̀ rọ̀jù ẹni tó bá rí iyán àti ìgbín lójú oorun kó jẹ́ tó fẹ́ jí gan kó padà sí ọ̀rọ̀ pé rọ́ọ̀lẹ̀ ní tẹ́lẹ̀ nìkan òdíṣẹ́ láàmú mọ́sàlásà ó ní pé mẹ́ta làlá òdíṣẹ́ láàmú mọ́sàlásà ó ní mẹ́ta làlá èyàn ní ìkó tíyàn bá ti gbàgbọ́ yẹn tí islam wa kọ yẹn èyàn ní sánmọ́ ní kọ́lọ́kọ́ alágbọ́ yẹn sí wa ó ní mẹ́ta làlá ó ní àlá kan in tó ń bábọ̀ lójú oorun òun lórí ẹni tẹ́bí ń pa lójú oorun sì tó wá jẹ yán àti ẹ̀jẹ̀ ìka kó má jí kó jẹ́ ẹ̀yẹ dáadáa ibi tó ń pa ìfá tó bá jí àrùkò ti jẹun ni orí ọlọ́wọ́ bá àníkẹ́lá fún ló ń jẹ lójú oorun ni ẹni tó tọ̀ ẹni tó dọ́ ẹ̀pẹ̀ kọ́tà tó tọ̀ síbẹ̀ tó bá tọ̀ lójú ayé ní tó ń bá bọ̀ lórí lójú oorun ìyẹn natural báwọn bí ṣe sọ yìí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ síná ìṣàlàyé tó ń jàlà fún wa èyí tẹ́yàn ń bábọ̀ lójú oorun orí lójú ràn ó ní alẹ́ ìrẹ́lẹ̀ kejì in tó pé ṣe ìtọ́nù fi ń dẹ́rùbà yàn lójú oorun má kankan kódà má sọ fẹ́ni kankan egun léyàn lójú oorun nísìn kí ni sáàmù sọ egun léyàn ò parí síbí nìyẹn ká kúlọ̀ ah, rọ̀bì falà kúlọ̀ rọ̀bì náà tó parí síbẹ̀ nìyẹn yíha ìpadà tó ẹ pápọ̀ tó ló sùn sí change ẹ̀sà kó tó bá a má sọ lẹ́gbẹ́ àmórí orogun ìyá mi tó ń lé mi ní ojú oorun ta ló sọ ipò orogún yéèyàn nìyàn rí yàn ṣe tọ́nà máa bọ́wọ́ èèyàn wọ̀nà tí ó sì lójú oorun yóò wà lórí ọkùnrin jọmọ báwọn èèyàn jà káàkiri àlá tó bá já wa láyà ìntánàbí bá rí lójú ran àwọn kan wà tó tó wọ́n specialize bí i àkóńṣe àwọn tí wọ́n máa ń ṣe tí wọ́n ta ìwé àlá káàkiri àwọn ìwé àlá fọ́tí lẹ́la ẹ̀ kò ń ṣe irú àwọn ìlà ń sọ ó tún nìkan inú sí nìyẹn tó tóbi irú ní gbogbo àwọn yẹn but àwọn nǹkan wà tí wọ́n jókòó tí wọ́n bá lọ́sọ̀ sáà ṣe ṣàlàyé àwọn aláìní tí wọ́n máa rí ju fún ìyànfó kí nǹkan báyìí bó ṣe lè kódà lẹ́yìn ni wọ́n fẹ́ fún ẹgbẹ́ tó ẹni tí ò kórira wa tàṣìmọ̀ pé onímọ̀ nǹkan yẹn òun lásọ fún kí èèyàn wá torí àlàbẹ́ orí egun lémi lójú oorun wà lọ báwọn èèyàn tí ó sọ pé ah, ó kú ní o eléyìí ìsọnù ní kọ́nà ọba àdékọ́lá kó má sọ wá ní ọlá àti tóbi lágbára bismillah alhamdulillah kuma salatu wassalam ala man la nabiyya so àsìkò ni o si o mi kin ten bo nǹkan yìí ju but bó ti kiri so ikolo ba de galago fún alago ju ju bẹ́ẹ̀ lọ ola um, the subject of our discussion today is based on two things The first one is that all triumphs comes from Allah subhanahu wa ta'ala. Everything that happens to you comes from Allah subhanahu wa ta'ala. And I cited a verse of the Quran. Islam is not a religion that gives you false hope. Islam makes us realize that this world is a world of trials. There will be times you have, there will be times you don't have there will be times I mean this this in itself I mean even if even if a Christian is saying that I eh, just take Jesus Christ as Lord your saviour and then you no have any problem this teaching itself is not a Christian teaching that belief that if you, are, if you give your life to Christ you will not have any problem again is a false teaching that has gained popularity in Nigeria especially because of the endemic poverty it's false my favorite verse of the Bible is a verse in Ecclesiastes There's a time for laughing, a time for crying, a time for joy, a time for hope, a time for sadness, a time for joy. The past goes on like that, on and on, on and on, giving us the positives and negatives of this world. There is no sound religion that teaches you that this world is all happiness. And this is even what this common sense tells us. Go to the mortuary. Is does death make a distinction between a Muslim or a Christian? Death kills everybody. Go to the hospital. Does that make a distinction between who's a pastor, who's afa, who's wala? No. Sickness happens to everybody. If there's going to be a distinction, it's going to be on Yom Al Qiyamah. That's what Islam says. Wala nablu wa nekum compulsory. Allah emphasize. this. This is where the Arabs talk. You can emphasize and emphasize. Wala nablu wa nekum. You have a lamu tawkid which is an emphatic um, um, um, um, article, and you have a noon with a shada. Wala nabluwannakum. بشيء من الخوف something of fear ونوع من الجوع hunger ونقص من الأموال you will lose money والأنفس people will die and Allah says at the end of it all he said وَبَشِّرِ الصَّابِرِينَ give glad tidings to those who are patient and who are those people who are patient they are those who when these things happen to them they will say Inna Lillahi wa Inna إِلَيْهِ رَجِعُونَ that verse has a lot of meanings when we are coming to this world we are nothing 200 300 years ago we were not we were nothing people would not even dream that we would exist so everything we have ourselves our wealth our property, our family everything belongs to allah subhanahu wa ta'ala wa inna ilayhi raji'un the same way we came from him we are going back to him if allah takes your car or takes your wife or takes your husband or takes your child he has simply taken what he gave to you That was the argument of one of the wives of the companions. They had, they had a boy. That was the only boy they, they had then. And the boy died. And the man came and said, What about the boy who was sick? And the wife said, He's resting over there. Let's, let's, let's let him rest. After the man had eaten and everything, the wife said, Oh, father of so and so, if you give something to somebody and you came to that person and said, Give me back what I gave you, <coughs> have you done anything wrong? He said, No, I'm not doing anything wrong. I only took what I gave to him. And man said, Is that the case? He said, Yes. Yes, the boy Allah gave to us, he has taken from us. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه But unfortunately, some religious mercenaries have used the calamities people fall into to steal their faith from them. So when you have any problem, you have people who give you prayer formulas, who give you special dua, who give you things that strike at the very heart of the religion you want to protect. So then you just just go to the T junction and put a white calabash there. Finish. Don't listen to those people who tell you they have to pray or do nafila or fast. They are wasting your time. This one you just need to do it, you know. And they give such argument to people. At the end of the day, they not only compound your problem, they steal your faith from you. There are certain things that and not any they are not they are not being spiritually attacked it is our own doing one who has hiv aids as a result of sexual promiscuity when he goes to pillar to post nothing would avail him you caused it one who says i earn millions yes but i don't have savings and you ask him before you start telling somebody do this do ah ask him first do you gamble yeah once in a while i do 1960 sixty bet and uh, at times i pass by a canto of Babajewu and put small small there. No no witch and wizard is after you. You will not have any savings if that is the case. May Allah assist us. Second point is the fact that people have capitalized on people's dream. <laughs> dreams are just as the Prophet Islam explained. You can break down dreams into three. Dreams that are natural. You ate in your dream, irrespective of what the food is it is because you were hungry that is why you ate your drink but that is just natural what you were because you, what you were bringing from your wakefulness you brought it into your it just carry over don't disturb yourself for some people if they see snail in the dream it's a problem if they if they eat in their dream it's a problem if they see everything is giving a meaning that's not what the prophet islam taught us so dreams are three some are natural then the second one the scary dreams we have we see nightmares those ones are very scary that you may wake up from your dream even sweating and masquerade is chasing you and hierarchy is chasing you a lion is chasing you those ones the first thing somebody sees is the next morning he wakes up and goes to afar afar I saw a lion chasing me and i was ah that is one thousand one thousand wizard they have come together to make your life better at times when you go to them they will touch your body and bring out a snake Wallahi, in Lagos here, along uh, uh, Egbeda Road, an Igbo man, he's not even Muslim, an Igbo man was, I was in his bike, he wanted to travel out, and he had gathered a hundred and something thousand. I, know, I don't know what entered his head. He now said he went to an afar so that he will not have any problem with traveling. So when he got there, he started by asking me, Afar, did they do that thing? I said, which thing? <laughs> He said, ah, they don't show me for this Lagos. I what did they show you? When he got there, they touched his body and they brought out chameleon. So this is what uh, it's magic. So we see magic on the screen. That they told you, it's, a, it's, a, it's not even real. It's magic. They brought chameleon So this is what witches and wizards have put to your body. All the money he gathered for traveling out, he spent it at that fasting. And this is what is happening. You have dreams that are scary. The prophetic instruction is that do not tell anybody. Read Kul Wallahu Ahad, Kul Wallahu Falak, Kul Wallahu Nas. Read them three times each. Change the way you have slept. Do two rakah nawafil and the dream will go away. You don't need to go to somebody who will collect your money and, and collect your faith. Some of these things are just common sense. Let me give an example. Somebody says that if you want money, come to me. If you want money, you want millions, come to me, I'll give you money. If he could do that thing that will make people rich how come he's waiting for you to come and pay him to make you rich <laughs> this is common sense somebody who says i see tomorrow that if you if you want to do a business i can tell you if it will be successful or not you don't need to go to him for business go and write waec exam and tell him that uh, ustad i just used my waec exam i want to know how many a will i have It, it's true that you don't need to just buy it. I don't want to go and buy damn card or whatsoever. Just how many A and C or f nine will I have? You will realize that they don't know anything. So the third category are dreams that may come true or they are likely to come true. Those ones will tell people who know who will interpret the dream for us. People who know who have the expertise. If you see yourself in your dream, eating pounded yam and, uh, and fried snail or roasted meat or roasted fish don't wake up eat everything lick the stew there is nothing spiritual in it one does not you don't need to waste your energy on things that have no implication in your life finally am i saying that there are no evil spiritual forces no there are the quran tells us Suratul Falak, Suratul uh, Nas, we are revealed because of that. But before you say something is spiritual, eliminate all physical explanations. It is when you have eliminated all physical explanations, you may now start thinking of something spiritual. May Allah give us a firm understanding of Uh, final point, the time is on our side. Uh, please, on a Friday, the Prophet ﷺ told us that we should not talk talkless of us receive, receiving phone call or having short meetings within the mosque <laughs> when the khutbah is going on. Uh, in fact, the person said, don't tell the person who is talking. Don't tell him, stop talking. You may signal to that person, so don't talk when the Juma is going on. ما لا صوت لك بالفم الصالح الدين إن والذات والكذب عليه اللهم لا تدع لنا ذنبا لا غفرت ولا هم لا فرجت ولا دين لا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا ذنب النار إنك ولذلك والكذب عليه كم إلى الصلاة يرحمكم الله